àwọn ní àwọn yorùbá náà máa ń sọ̀rọ̀ kan pé onírúurú ọ̀bẹ la máa rí níjọ́ ku erin a rí ọ̀bẹ sọ̀rọ̀ a rọ̀bẹ kọkọtì a rọ̀bẹ pẹlẹbẹ kódà rí roboto tó ti da gbégbé ká máa béèrè béèrè àwọn béèrè la máa gbọ́ láwọn èyí tó ti jẹ́ pé lódodo ń láwùjọ torí pé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwa àwòrò pé àwọn ìbejì ní ìnilẹ́yìn yẹn ẹ̀ ń sẹ́wà alhamdulillah tọ́ ọmọ ìyá wa wọ́n ní béèrè tàwọn ni pé ẹwà ìbejì ẹwà ìbejì àmọ́ tí ń sàwọn ìbejì ọ̀hún àwọn èsì rẹ̀sì ń jọ àfẹ́wà wọ́n ní ìjẹ́lẹ̀ ìtọ́ fún ẹnikẹ́ni tọjẹ musulmi mùsùlùmí kọ́ mọ́ sí ẹwà ìbejì ni pé ọ̀dà táwọ̀ tí ọba tọ́káwọ́ sẹ̀wà ìbejì tí wọ́n bá sí ẹwà beji tí wọ́n bá fà sọ jẹ sọ́tọ́kájẹ́ àbí ọjọ wọn níbi rẹ̀ àwọn lélẹ̀ Allahu Akbar alákọ̀ọ́kọ́ a pé gbogbo nǹkan tó bá ti jíjẹ títí tá a fi jẹ débi pé ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ ṣe kínní ẹ̀ gbọ́dọ̀ jẹ lè ìbádàn tiẹ̀ lọ jẹ́ pé ẹ̀ gbọ́dọ̀ ṣe é títí tẹ́ fi rí ẹ̀rí tó sọ pé kẹ́ ẹ àtàlàyé bí ẹ sì ṣe wọ́n rọ pé eléyìí ni ọmọ wa mú wa béèrè pé tọ̀ ẹni àmọ́ jẹ pàjẹ́ ṣé ká jẹ́wọ́ abéjì náà torí ìpìlẹ̀ fún jíjẹ ni pé ẹ mọ jẹ́ tẹ́ẹ̀fì rí pé ṣùgbọ́n eléyìí o torí ohun tí ọlọ́run fẹ́ ká jẹ pọ̀ gan-an ju èyí tí ó fẹ́ ká jẹ lọ ṣùgbọ́n ìjọsìn sóyé èyí tí ó fẹ́ ká ṣe lọ́pọ̀ ju èyí tó fẹ́ ká ṣe lọ ìdí nìyẹn tá a máa fi dúró de pé èwo ló fẹ́ nínú ìjọsìn ká ṣe ṣùgbọ́n lórí jíjẹ a mọ̀ dúró de pé tọ̀ à ń ti ń jẹ lọ èwo ló fẹ́ o ká má jẹ o mo rò pé ẹ wá rohun tí mo ń sọ oúnjẹ di èèwọ̀ ní jíjẹ nínú Islam ìmọ̀kọ́jẹ́ pé oúnjẹ yẹn ìdọ̀tí ni tàbí pé oúnjẹ yẹn gangan poison ni májèlé ni tàbí pé oúnjẹ yẹn gangan ni ó mú fún wa mẹ́tẹ̀ẹ̀ta tó ń ká jẹ tí wá sí kankan pé ohun tá a torí rẹ̀ sí oúnjẹ yẹn yóò wá sí oúnjẹ yẹn di wọ̀ tó sì jẹ́ pé láti pèlè ká èwo ni wọ̀ náà torí pé ẹ̀wà kì í ṣèyàn léṣe àfi tí wọ́n bá tí wọ́n bá pírísáfù ẹ̀ tí pírísáfẹ́tìfù rẹ̀ ò ṣe kíni tí ò ṣiṣẹ́ tán ṣùgbọ́n tí wọ́n bá pírísáfù ẹ̀ jíjẹ lẹ́wà kì í ṣèyàn léṣe àwọ́lẹ́n ọjọ́ ohun tí wọ́n ń sara lóore àbí bẹ́ẹ̀ kọ́ ni kì í dẹ̀ ṣe poison báwo láti pé a mọ̀ jẹ ohun tí wọ́n torí rẹ̀ ṣe ló fi dogun pé ká má ṣe kíni ká má jẹ ṣé wọ̀ ni ká jẹ mọ́ínmọ́ín kódà gẹ́ńlẹ̀ yorùbá ọ̀tá bàjẹ́ lásìkò àwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé gún ni wọ́n ṣe fún kọ́ ọ̀lẹ́gún nítorí ohun tí wọ́n fi torí rẹ̀ ṣe yẹn láàfin ní jẹ fúndélé yìí irú ẹ̀wà tẹ́ sọ yìí kò sí ohun tó burú ká jẹ ẹ̀wà ṣùgbọ́n torí pé wọ́n ṣe fún bèjì wọ́n sì rélé yìí láti ọ̀dọ̀ àwọn onífá tọ́ra àwọn onífá àwọn ni wọ́n máa ń dá ìwà ìbejì fún àwọn èèyàn pé ìbejì lẹ́bí yìí o àwọn ọmọ méjì tẹ́ bí yìí elépo pupa ni wọ́n o sẹ́mọ̀ bẹ́ẹ̀ àwọn eléyìí ẹlẹ́wà ni wọ́n àwọn eléyìí oúnjẹ ni wọ́n ó ń báárà ẹ mọ̀ fún wọn pawó kí ṣé àwọn ọmọ lọ́sọ̀ yẹn fún wọn rárá àwọn àlìjẹ̀nù bú ni wọ́n fẹ́ sọ àwọn ọmọ yẹn dòṣà mọ́ wọn lọ́wọ́ á sì wá sọ pé kẹ́ jẹ oúnjẹ tó pé oúnjẹ ẹbọ ni irú àwọn ìwà abéjì oúnjẹ ẹbọ ni kò fíbi kan yíyàtọ̀ sóhun àti ọ̀lẹ́ eégún eléjẹ́ bó ti jẹ́ kálọ̀ sànùwà.